bákan náà àwọn nǹkan kan máa ń ṣẹlẹ̀ sí ọkọ lórí ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìṣẹ̀mí ayé rẹ̀ lórí iṣẹ́ tí ń ṣe lórí iṣẹ́ tí ń ṣe tó bẹ́ẹ̀ gẹ́ tó fi gá sí wípé pínpín oorun fún àwọn ìyàwó rẹ̀ kò lè jẹ́ ọ̀dọ́gba ẹ̀já wo kéèsì bàbá yìí ọdẹ ni ó níyàwó méjì ọdẹ ó ní ìyàwó méjì. wọ́n ní ká pín oorun fún wọn ọdẹ ìgbélé lálẹ́ àbí ọdẹ òní gbélé lálẹ́ ojú ọ̀sán ni. yóò máa gbélé ó sì níyàwó méjì ọ̀kan náà àwọn ìyàwó rẹ̀ ó ń ṣiṣẹ́ ní ilé ìwé kan gẹ́gẹ́ bí pẹ́pà èkejì ó ń ta nǹkan ní iwájú ilé. ẹni tí kìí wà nílé lálẹ́ ọ̀sán ló máa pín fún àwọn ìyàwó rẹ̀ àmọ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ní máa wà nílé lálẹ́ ni wọ́n fi máa ń sọ pé ká pín oorun alẹ́ ok but àárẹ̀ tó ga sí wípé kìí wà nílé lálẹ́ bí ẹ̀ ti ń ṣiṣẹ́ ọdẹ ṣe wá rí èyí obìnrin tó ń ṣiṣẹ́ bíi ẹ́pà ní muslim private school ṣàǹfọ̀hún ní sí nílé látàárọ̀ títí di ìrọ̀lẹ́ ọjọ́ márùn èyí tí ó wà nílé tóun ò ṣiṣẹ́ rẹ̀ ò jẹ mọ́ ìta. òun ni bàbá máa ń fi ìsì lọ́dọ̀. so kò sí tí bàbá ọdẹ fẹ́ ṣe sí kò sí nǹkan tó fẹ́ ṣe sí ọ̀sán náà lòun náà máa ń wà available ọ̀sán ló máa pín kò lè pín òru so tẹ́ bá ń sọ wípé a ṣe déédéé kódà ká tiraka rẹ̀ déédéé méjì là àti lè ṣe déédéé ńbẹ̀ ìkẹta a gbọ́dọ̀ ṣe déédéé níbẹ̀ àkọ́kọ́ déédéé inú ọkàn wa a lè ṣe déédéé ńbẹ̀ a lè ṣe déédéé nínú ọkàn wa pẹ̀lú wọn a nífẹ̀ẹ́ wọn jura wọn lọ kò sí tó fà ìṣesí wọn kò báláǹsì mọ́ra wọn kò yí kú ọ̀lù mọ́ra wọn kò rí bákan náà wọ́n dáa jura wọn lọ wọ́n yáàyè jura wọn lọ wọ́n ní tẹríba jura wọn lọ wọ́n mọ ìfẹ́ ọkọ wọn jura wọn lọ. èyí ò lè jẹ́ kí ìfẹ́ inú ọkàn wa kó dọ́gba sí àwọn aya wa méjèèjì tàbí mẹ́tẹ̀ẹ̀ta tàbí mẹ́rẹ̀ẹ̀rin. àìlèṣe déédé kejì òun ni èyí tó bá forí gbá àwọn external uh, conditions tọkọ níkàpá lórí ẹ bí irú ibi tọkọ ti ń ṣiṣẹ́ bí irú ìlú tí ọkọ ti ń ṣiṣẹ́ ọkọ ò níkàpá lórí rẹ̀ ọgọ́ tó bá fi ń ṣiṣẹ́ ní ìlú kan ni ó fi máa wà pẹ̀lú ẹnìkan ọgọ́ tó bá jẹ́ ọjọ́ ìsinmi ni ó fi máa wà pẹ̀lú ẹnìkejì kò dọ́gba ń tòótọ́ kò sí ní tó fẹ́ ṣe sí i. ẹ wá rí èyí tí ò bá ti jẹ mọ́tọ̀ kan tí ò sì jẹ mọ́ zuruf tí ò jẹ́ mọ́ circumstances ọgbọ́dọ̀ ṣe déédéé ń bẹ̀ ni o ọgbọ́dọ̀ ṣe déédéé ń bẹ̀ ni àìwá ṣe déédéé nírú bẹ̀ ìjìyà rẹ̀ ni pé tó bá dọjọ́ àlèkìyàmà èjìká rẹ̀ sọ pé èjìká méjì lónìí ọ̀kan àwálẹ̀ fún kan ni wọ́n fi dọ́ ọ mọ̀ pé ìwọ yìí o nígbà tó wà láyé oníyàwó méjì tàbí oníyàwó mẹ́ta tàbí oníyàwó mẹ́rin ibi tó ti yẹ kó o ṣe déédéé tí circumstances kankan ò di ọ lọ́wọ́ tí o sì jẹ́ mọ́ ti ìfẹ́ inú ọkàn ò rí déédéé yẹn náà ṣe òun fún kan ló ń jẹun febi pà kan òun ra sọ fún kan òun ra sọ fún kan òun tọ́jú ọ̀kan ò tọ́jú kejì. lọ́jọ́ àlèkìyàmà nínú tá a fi dá irú ẹni bẹ́ẹ̀ mà ní pé kò ní balance ẹgbẹ́ rẹ̀ àwọ̀ báyìí yóò kúrò ní wíwọ́ yóò tiẹ̀ yẹ̀gẹ̀rẹ̀ wálẹ̀ ni ó wá dàbí ẹnjìnrìn báyìí mo sẹ́ mọ́ rìn mi. bó máa rìn o ẹgbẹ́ rẹ̀ ó yẹ tààrà yóò yẹ tààrà ah. ọlọ́run là lérí ṣe ní àwọn kan so aláwọ̀ sàmójúkú wò fún wa ń bẹ̀ nìyẹn ìfẹ́ inú ìfẹ́ wa sí wọn kò lè dọ́gba ohun tó sì bíyẹn náà ni pé àwọn obìnrin náà wọn ò wọn ò yí kú ọ̀l. bákan náà àìlèṣedéédé sóbìnrin ó lè jẹ́ látàrí zuruf circumstances a sì ti má fẹ́rẹ̀ ẹ̀ wá àpẹẹrẹ pọ̀ èyí tí wọ́n bá ń bá yí ló mọ̀ bóyá ó wà ó jẹ́ èyí ní circumstances tàbí lè tí ò ní circumstances wo ló di ọ lọ́wọ́ pé kó o má bọ ẹnìkejì sọ ọbẹ ẹnìkíní òun fẹ́ bí pa ẹnìkejì circumstances ti wo ló ní kó o má bọ méjèèjì tàbí mẹ́tẹ̀ẹ̀ta tàbí mẹ́rẹ̀ẹ̀rin ṣé bí wọ́n ló kó wọn sílé circumstances ti wo ló ní kó o ra sọ fẹ́ nìkan kó o má ra sọ fẹ́ nìkejì. ọ̀rọ̀ alẹ́ sì fún kan ọ̀rọ̀ kìrìkà fún kejì irú circumstances ìyàwó ló bí yùn circumstances kankan ò sí ń bẹ èjìká rẹ fẹ́ yẹ̀ ni èjìká rẹ yóò yẹ̀ gbogbo ayé ni ó wà rí ọ pé ha eléyìí ò ṣe déédéé rárá o kò ṣe déédéé rárá o ẹnìkan ọ̀rọ̀ ọ̀gbìn ẹ̀ o péǹtì ẹ̀ yàrá ẹni kejì o rọ́ọ̀gì ẹ̀ o péǹtì ẹ̀ circumstances ti wo ló ní kó o má rọ́ọ̀gì ẹ̀ tiẹ̀ náà. Eh? ọ̀rá gas stove eh, gas cooker àbí kí náà ń pè ṣé Gas náà lè ń pè gáàsì lè kankan ọ̀rá fún kan kọmọ mọ fi dáná ọwọ́ ní kíkejì lo kolo pọ́ọ̀tì tàbí kó mọ lo kí ló ní kí nǹkan wọn dọ́gba wọ́n rà á sọ pé ẹ lè ṣe déédéé láàrin wọn ọba èjìká rẹ fẹ́ yẹ̀ ni kí ló fẹ́ sọ pé à déédéé mẹ́yìn ò ṣeé ṣe o ìlera stove ìlera gáàsì fẹ́nì kìíní kí ìlera gáàsì fẹ́nì kejì o gbogbo ayé ló sọ fún wọn pé ibi ọba ti rówó gáàsì fẹ́ni àkọ́kọ́ náà ni kò sì lọ wá owó gáàsì fẹ́ni kejì kò sí nǹkan tó di ọ lọ́wọ́ láti má ṣe déédéé ń yẹn nǹkan ti yé so níbi tó o bá ná lé wọn lórí gbìyànjú kò ṣe déédéé gbìyànjú kò ṣe déédéé aláwo sì fún ọ náà aláwo sì fún ọ sí yóò sì rọrùn fún ọ àmọ́ bí ti circumstances bá ti dìbà rẹ ọlọ́wọ́ sàmójúkúrò fún ọ. ẹnìkan wá kọ̀rọ̀ kan wípé this is why we have sisters committing zina you have your wife in Nigeria one is in America or whatever a ti sọ a ti sọrú mọ́sálà tí ẹni yìí sọ yìí kọ́ lọ wọnú previous episode wa wípé a sọ lórí àwọn ọkùnrin tẹ́ máa fobìnrin lẹ̀ tẹ́ máa tíráfù àti sọ́kọjá náà àti sọ́kọjá kéèsì míì nìyẹn lọ́tọ̀ but èlé tá a wá sọ lónìí tó jẹ mọ́ agbé yẹn ka orí pé ọkùnrin yẹn àtobìnrin yẹn wọ́n ti jọ ní ìfẹnukò wípé kò sí problem máa lọ máa wálé lọ́dọọdún. tọ́ba sì ní òsì pírọ́blẹ́mù kọ́ máa lọ kọ́ máa wáyé lọ́dọọdún ọlọ́run ní ìbọkùnrin yẹn léèrè torí wípé ohun tó bá jẹ́ ẹ̀tọ́ ẹni ohun tó bá jẹ́ ẹ̀tọ́ ẹni tá a bá sọ pé àyọ̀ǹda rẹ̀ fún ẹnìkan wọ́n sọ wọn ò mọ́ kò ní ẹ̀sẹ̀ mọ́ ẹ̀tọ́ obìnrin ni pé kọ́kọ́ rẹ̀ kọ́ máa súnmọ́ láti gbàdégbà kọ́mọ súnmọ́ láti gbàdégbà ok láti gbàdégbà wàá rọrùn àfi lẹ́ẹ̀mejì lọ́dún àbí ẹ̀ẹ̀mẹ́ta lọ́dún tárakùnrin bá wá sí Nàìjíríà bó bá ti já sí kóbìnrin yìí wọ́n ti jọ ní ìfẹnukò èyí tó pọ̀ jù nú àwọn obìnrin tọkọ ẹ̀ bá sọ fún òun lọ sí amẹ́ríkà yóò ní kó tètè máa lọ torí pé dọ́là ti kó sún kálukú lórí yóò ebi mo sọ̀rọ̀ ẹnìkan lẹ́ẹ̀kan tí o sọ fún ọkọ ẹ̀ wípé ṣáàdùn síbẹ̀ ni o tó máa sá ti ń kọ owó ránṣẹ́ má jẹ́ ọpẹ́ kó o mọ rí àláàtì. àwa rínú obìnrin tó ga sí wípé ẹ̀mí rẹ̀ kó yọ̀ǹda ọkọ rẹ̀ láti lọ irú ìrìn àjò bẹ́ẹ̀ ẹ̀mí rẹ̀ ò títí ó bàjẹ́ kọ́kọ́ ẹ̀ tó dé yóò ṣe east á gbọ́ south yóò ṣe ìbàjẹ́ rẹ̀ yóò ṣe ní west á gbọ́ east irú ẹ̀yin obìnrin bẹ́ẹ̀ tíwọ ọkọ náà sì mọ̀rú ẹni tó fẹ́ mo ti sọ ọ̀rọ̀ rẹ kọjá ní ẹ́písòdù ẹ lọ gbọ́ àmọ̀ràn la fún wọn wípé ọkùnrin tó ti mọ̀ pé ìyàwó òun ò ṣeé fi ilẹ̀ ẹ̀ dàárò tìyẹn náà máa dá Nàìjíríà aláwo sì kún ìjọba wa lọ́wọ́ yóò lè jẹ́ kọ́nù sí fún gbogbo ọmọ nàìjíríà òyìnbó gan ti wá sí nàìjíríà láti wá ṣiṣẹ́ òyìnbó kọ́ àwa ní sùkúù àmọ́ ní ìsìn àwa là ń lọ òun lọ ṣiṣẹ́ ọlọ́run tún lè yí padà tìlíkàlẹ̀ àyà mùlùdáwìlù abẹ́yìn náà náà sí ọlọ́run máa ń yí àwọn ọjọ́ yẹn po ni ọlọ́run tún lè yí padà tó ga sí wípé àwọn amẹ́ríkà ni wọ́n máa gba físà nàìjíríà pé àfẹ́wá ṣiṣẹ́ ní ayékalẹ̀ ọlọ́run lè ṣe bẹ́ẹ̀ kọ́dà kí pẹ́sidẹ́ǹtì tó kù ń bẹ ọlọ́run lè ṣe bẹ́ẹ̀ fún wa sùn tá a bá sọ ni wípé ìwọ obìnrin tó mọ̀ pé o ò lè mára dúró tọkọ ẹ ló ń fẹ́ lọ sábúrọ́dù ẹlòmíì tó lọ abúrọ́dù kò láǹfààní àti wálé láfà ìyíya o wàlá ẹlòmíì ò láǹfààní àti wálé ní ọdún láàrin ọdún márùn tó ti lọ. ẹ má torí lílọ amẹ́ríkà àbí lílọ lọ́ńdọ́ọ̀nù ẹ má ti torí ẹ̀ sọ ìyàwó yín di oníbàjẹ́. dọ́là ò ní ká bàjẹ́ yẹn o dọ́là ò ní ká o but ara àwọn obìnrin kan tó dá sí pé ànífẹ́ kọ́kọ́ lọ ṣiṣẹ́ owó wá ni kò ní ìdí oorun mọ́ irú wọn wà bẹ́ẹ̀ sì la rí àwọn ìdàkejì wọn so ẹ̀yin lẹ fẹ́ tíráfù ẹjọ́ jókòó ẹjọ́ jíròrò bóò ni arábìnrin ṣé tí ìgbà sí ń lé tí ò ní ṣéwu ṣéwu ó bá wà jẹ́ ń tètè mọ̀. ntí ìdè airport kí n tètè fa físà ya kí n jókòó kí mi wọ́ọ́rọ́wọ́ mi kájọ máa mọ́gú wa so ọ̀rọ̀ àjọsọ gbọdọ wáyé kọkọ tó mórí ibi tí ó mórí torí pé ìwọ obìnrin tó mọ̀ kó lè dúró tí ọkọ ẹ sì mórí lé ẹ̀yìn òkun ṣe pé dọ́là lójú. tó wá lọ sí ìbàjẹ́ ọkọ rẹ ò ní bọ́ jẹ́ bí ìyá ṣé bọ́ ibẹ̀ jọ faramọ́ ni ẹjọ́ faramọ́ ni ọwọ́ á lọ tán ọwọ́ á ń gbé àlè wálé wọn lóòtẹ́ẹ̀lì onígbà tọkọ rẹ ò sì ń lé ṣé bẹ́ẹ̀ jọ ni ìwọ náà ẹ jẹ́ ń ka mẹ́sàgì yẹn bọ́ọ̀ta ẹ jẹ́ ń ka bọ́ọ̀ta ń fẹ́ fi dá wa ni o. Assalamu alaikum sir. Please sir, I need zauja. Please sir. Assalamu alaikum sir. Please sir, I need zauja. I need a wife. Níjẹ́ báwọn. ẹ jọ̀ọ́ sà mo ní ìdìyàwó ẹ jọ̀ọ́ ẹ dákun ó yẹ ká gbọ́n wò tá a bá ń bá ènìyàn sọ̀rọ̀ a gbọ́dọ̀ mọ̀rú ẹni tá à ń bá sọ̀rọ̀ a sì gbọ́dọ̀ mọ̀rú tá a fẹ́ bá sọ. ta obìnrin ni àbí mo kó wọn dà sí kọ̀rọ̀ ọbì kan tó ga sí pé mo máa ń fi wọ́n ti sàrà ṣé ojú kọ̀nà tó yẹ kó gbà ló gbà yìí nọ́mbà one ìmọ̀ rí àmì pé mi ò mọ̀ rí náà ni pé nọ́mbà rẹ̀ kò bí ẹ̀ kọ sẹ́rí kò bí ẹ̀ kọ ìyàwó ló sọ báwọn ó ní ìdìyàwó ọ̀gbọ́n tánà ibi sọ ni pé tẹ́ni tẹ́ ẹ bá mọ̀ tẹ́ ẹ mẹ̀sìn ẹ̀ tẹ́ ẹ mọ̀ wá rẹ̀ tó bá wá bá yín fúyàwó oníkẹ́ ẹ fọmọ fún ní ò dá ọmọ náà ọkọ̀ wa mẹ́sẹ̀gì mi ṣé mínísítà àmọ́ bí wọ́n lè rè pé please who is this never and never in my life. lódodo ọlọ́run ká dára pé káwọn obìnrin kan wà ní sàkà ní ọ̀dọ́ wa ṣùgbọ́n kì í sojú pọ̀nà sílé ìgbà béèrè yìí kì í sọ nìkan ní má bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ gbọ́ nínú ìwé ìròyìn pé mo máa ń há obìnrin ni kò yé mi ọ̀kan ní please I need wife mi ò mọ̀ ọ́ rí torí kí sẹ́dá mọ́ ní sàlámù àlékún. ẹ dákun káti ẹ fẹ́ sọ̀rọ̀ báyìí ó fi sọ tí ń fi mọ̀ wípé lódodo onídìíyàwó á sì ràn ọ́ lọ́wọ́ tọ́nà bá ti kádàrá pé rí ìyàwó túrú tiwa á ràn ọ́ lọ́wọ́ ẹ̀jẹ̀ á mọ ọ̀nà tí a request wa síwájú àwọn àfáà wa ẹjẹ́ a máa gbé gba ọ̀nà tó dára tó rẹwà aláwọ̀ fi wá ṣe kò dáadáa so aláwọ̀ jẹ́ oríyàwó dáadáa o so ti gbọ́ aláwọ̀ oríyàwó rèé o subhanaka allahumma wa hamdika ashhadu wa la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.